إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لي إذا لقوالة صحيح البخاري كتاب البيوع باب التجارة في البحر شبتتي أما بيو منه كتاب البيوع هنا ننتني شفلو إماشو لوري أمي فيها جدي لمتي أمبوكو جومي láti lọ ṣe الإمام البخاري عليه رحمة الله من وقال مطر لا باس به إكما وفاء oníkò sí nǹkan tó burú ipé kí èèyàn gun ọkọ̀ ojú omi nítorí pé ó wá owó ó fẹ́ ṣe kátàkárá àti kéèyàn travel lórí omi ẹni tí ó kọ́mọ́ pẹ̀lú àwọn èèyàn òun ni ká travel lórí ọ̀dàn ṣùgbọ́n kò sí nǹkan tó burú ń bí pé ká travel lórí omi ńlá ká travel lórí ibùdó nítorí pé à ń wá owó nítorí pa fẹ́ ṣe kátàkárà eléyìn sọ fún wa pàtàkì kátàkárà ní gbèsè ayé ọmọ èèyàn nítorí lè mú èèyàn rísíkì láìpẹ́ láti lè wọkọ̀ ojú omi tó ṣe wípé ó lè tẹ̀rì gẹ́gẹ́ bí ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ omin oníwà min ayatihi jawari mushaatu fil bahr kal a'lam إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظاهر ọlọ́ni lára àwọn àmì wọn ọlọ́wọ́ ọba òun aljawari àwọn ọkọ̀ ojú omi tó ṣe rí pé kal'adam tó ṣe pé tẹ́ẹ̀bá ń wò wọ́n lórí omi tẹ́ẹ̀wò wọ́n nú odò ńlá nínú búdó kal'adam ẹ̀rù bí òkè ni wọ́n ni ìyáṣà tó bá ń bẹ́nu èrògbà ọlọ́wọ́ ọba yuski ní ruih ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò ní kí atẹ́gùn kó farabalẹ̀ ní ayé jọun oní tí wọ́n ń pè ní sail oní tí àwọn lárúbáwá shira ilé ni aṣọ tí wọ́n dàbò ọkọ̀ ojú omi tó ṣe kóhun ni atẹ́gùn ó máa gbé òun ni o jẹ kí ọkọ̀ ojú omi yìí lè máa tẹ̀síwájú bèèrè rẹ̀. Allah subhanahu wa ta'ala wa ni in yasha to ba be ni rungbo won olohun oba yuski ni re ni ki ategun ye tun gbe kini se ni ye ki ategun ye ko du fa yalanna rawakid ala zari yóò wá di wípé àwọn ọkọ̀ ojú omi tá ń sọ yóò takú lórí omi tó bá yẹ̀ di pé ó takú sórí omi tí ò lè lọ mọ́ tí oríṣiríṣi nǹkan bẹ́nu rẹ̀ àwọn èèyàn bẹ nínú ẹ̀ àwọn dúkìá ń bẹ nínú rẹ̀ tí eléyìí bá ṣẹlẹ̀ báyìí yóò padà di pé ọkọ̀ ojú omi yóò capsize solóbi jẹ́ wípé àmọ́ gbọ́ngbà mí ipe ọkọ̀ ojú omi tẹ́rì àwọn èèyàn wọ́n kú sí lómi ṣáà sọ wípé torí kékí ọkọ̀ ojú omi mọ́ bá tẹ̀rì kékí àwọn èèyàn mọ́ gun ọkọ̀ ojú omi mọ́ àjẹwábúlá rárá a ní sọ bẹ́ẹ̀ àwọn èèyàn mọ́ gun ọkọ̀ ojú omi náà kí làwọn èèyàn wọ́n ń gun ọkọ̀ ojú omi fún wọ́n ń gùn ún nítorí kátàkárà nítorí pé wọ́n ń wá owó nítorí pé wọ́n ń wá ọlá nítorí pé wọ́n ń wá ipò sọdọ́bíjá wípé kò sí nǹkan tó burú níbi pé kí a gun ọkọ̀ ojú omi kárí sí láìpọ̀ wa lópin ìgbà tí rísì yẹn ò bá ti kí ń ṣe nǹkan tí ó bu tíṣẹ̀rí àgbà wọlé lọ láti lè fi ṣe kátàkárà ṣe lè kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ kámẹ́wà tí sọ tí ojú òfurufú tó ṣe wípé àwọn èèyàn tún ẹ̀mbá kìlé lórí ní àsìkò àwọn ẹni ṣíwájú wa àwọn èèyàn bá travel lórí òfurufú lójú òfurufú ní àsìkò al-imamu al-bukhari alayhi rahmatullah àwọn èèyàn bá travel lójú òfurufú ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe wípé ó ní wa yakhluqu ma la ta'lamun òun ó dá nǹkan ọlọ́wọ́ bá subhanahu wa ni wal khayla والبغال والحمير لتركبوها ọlọ́wọ́n ọba ní òun ṣe àwọn ẹṣin fún yín bákanáà àwọn ìbáka bákanáà àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ litarkabuha nítorí kẹ́ẹ̀lẹ́ máa gún àwọn nǹkan wọ̀nyí wọ́n zina kọ́dẹ̀ tó máa jẹ́ ẹ̀ṣọ́ fún yín wa yakhluqu ma la ta'lamun ọlọ́wọ́n ọba ní òun ó dẹ̀ tún dá nǹkan tó ṣe wípé ẹ mọ̀ ń pa rẹ̀ tẹ́ ní mọ̀ ń pa rẹ̀ lónìí so ọkọ̀ ojú omi nǹkan tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú al-Qur'an al-Karim ni sáwọn èèyàn wọ́n sábà à ń gun rànkúmí à ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ à ẹṣin bẹ́ẹ̀ ni wọ́n ń fi ẹsẹ̀ wọn rìn káàkiri lẹ́ni tó ń wá jíjẹ múmú ṣùgbọ́n àwọn èèyàn atúmọ̀ ọgbọ̀n ọkọ̀ ojú omi náà láti lè fi ṣe kátàkárà so al'imamu bukhari alayhi rahmatullah wọ́n mú eléyìí wá láti sọ fún wa pàtàkì jíjáde láti lọ ṣe kátàkárà débi wípé a lè gun ọkọ̀ ojú omi gan tó involve risk tó involve risk ó kàn jẹ́ wípé rísìkì tí ó bá ti ju tíṣẹ̀ rí agbá wọlé lọ yíò lágbọ́dọ̀ avoid wọ́n ni wà má dàkára wùláhù fi kùrán ilẹ̀ rí haqqin tó mẹ́tàlá ọlọ́mọba sùnhánà wa ta'ala ó dárúkọ rẹ̀ nínú alkùrán a ní ti òdodo dídárúkọ tọ́lọ́mọba dárúkọ rẹ̀ nínú alkùrán ní ti ti òdodo ni àti nǹkan tí ó lọ ní ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wàtàrà alfulka mawakhira fi wàlítọ́tàwó min fadli ọlọ́ni rẹ̀ anábi sallallahu alaihi wasallam ó máa rí alfulk ìyẹn ọkọ̀ ojú omi mawakhira ní àwọn nǹkan tó ṣe wípé wọ́n ń la lọ ọlọ́ọ̀bá ní kí ló fàá sáàfi ṣe lé ìrọ̀rùn fún yí nítorí wàlítọ́ptáhù min fadli nítorí kẹlẹ̀bá àwọn wá nínú ọlọ́ọ̀lọ́wọ̀ bá subhanahu wa ta'ala alimamu Bukhari wá ní wal fólkù fólkù tí ọlọ́wọ̀ bá tó mẹ́ṣọ́n nínú ayayi asúfúnù ó ní àwọn ọkọ̀ omi alwahid ẹyọ ọ̀kan rẹ̀ wàlùjọ́mù ìpàwà àti plúra rẹ̀ ìkankan náà ni ṣùgbọ́n a máa lo alfolk láti lè fi tọ́ka sí ẹyọ ọ̀kan ẹgbọ́lọ́ ọba ẹ̀sùn pé fìlfólké almashrood nínú ọkọ̀ ojú omi tó kún kẹ́kẹ́ so ìyẹn wọ́n tírìtì ẹ̀ gẹ́gẹ́ bí ẹyọ ọ̀kan nìyẹn irú ààyè yìí sì wàtàrà fólkà mawáhìrà mawáhìrà jam'u makhir oni nǹkan tó ńlá nǹkan lọ mawakhir sukuru alilei wani tabtagu min fadli bakanan torí kelima wanu ọlọ́ọ̀lọ́wọ́ ọba wakala mujahid temukhar asufunu arriha ìtumọ̀ rẹ̀ larba sọ pé temukharu asufunu riha àwọn ọkọ̀ ojú omi wọ́n ń la tẹ́gùn lọ wàlá temukharu من السفن إلا الفلك العظام wá sí ọkọ̀ ojú omi tó lè máa la atẹ́gùn tí ó máa la atẹ́gùn lọ bí o bá ń ṣe alfolko ìzọ́ọ̀m àwọn ọkọ̀ ojú omi tí ó tóbi Salman Bukhari ọkà tráì láti ṣàlàyé wátara alfolka mawáhìràfí wàlítẹ́btà gómìn fadli ipé pọ́lóhun fólkún mẹ́yẹn asófónù ló túnmọ̀ sí tó ń ṣe jámù sàfínà sàfínà ọkọ̀ ojú omi mawahir jámù mahir láti lè jẹ́ kí ó lọ pẹ̀lú alfolk so wàlẹ̀ tẹ́fẹ́ omi fọ́nlé nítorí kẹlẹ́wà wà nínú ọlọ́ọlọ́run ọba tó túnmọ̀ sí pé ká ṣe kátàkárà lára nǹkan tí ẹ̀sìn tí ó encourage wa fún ni kódà tó wá ṣe pé a travel lórí omi nítorí rẹ̀ tábà travel lórí omi nítorí rẹ̀ tábà travel lórí òfurufú lójú òfurufú nítorí kátàkárà èèyàn gbọ́dọ̀ wá tí ó jẹ yóò wá tí ó mu tí ó wọ̀ yóò wá bí tí ó sùn sí so Islam ẹ̀sìn ká ṣiṣẹ́ ni ẹ̀sìn ká ṣiṣẹ́ ká wá owó òní ẹ̀sìn yìí ṣùgbọ́n a gbọ́dọ̀ tẹ̀lé òfin tí ọlọ́run ọba gbé kalẹ̀ nígbà tí a bá fẹ́ wá owó ṣòlò jẹ́ pé ẹni tó wo pé òun ó kàn kiri mọ́lé òun ò ní òun ò jíjẹ múmu ẹni yẹn ń tako ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam bákan ẹni tó ṣe pé òun náà ní kò sí tó kàn kálówó yẹ gẹ́gẹ́ ní kókó òun náà ń takò ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam so àáwá owó àáwá jíjẹ múmu ọ̀ràn yẹn ní káwá eléyìí bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn tún ní káwá lọ́nà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó approve táàbà gbàgbé àní anábíwá muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé àtúkọ́ ń bọ̀ tó ṣe wípé èèyàn ò ní gbìkítà níbo lòun ti rí owó àmì halali na àmì haram àwọn min alhalali àwọn haram ṣe bí aláàlì ní tó ti rówó ní àbí bí haram wọ́kọ́lá lẹ́yìn ìkọlára àwọn àfẹ́ẹ̀sì al'imam lẹ́yìn bin sa'ad rahimahullahu ta'ala kí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó bá wa kẹwọn وني حدثني جعفر بن ربيعة عن عبد الرحمن بن هرمز عن أبي هريرة أبو هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أتدى وجيشي الله وبا صلى الله عليه وسلم أنه ذكر رجلا من بني إسرائيل أنا بمنشن أكون كنوا وما إسرائيل خرج إلى البحر tó travel lẹ́ni tí ogun ọkọ̀ ojú omi fàkọ́dọ̀ hajjátahú ó dẹ̀ bí àbùkátà rẹ̀ ọ̀sákọ̀l hadith that is hadith yẹn onare ti hatta وثاق الحديث قال حدثني عبد الله بن صالح قال حدثني الليث بهذا سؤالي الإمام ليث بن سعد رحمه الله تعالى ọ̀nà àríkì ilé ìfún àwọn eléyìí náà láti lè sọ fún wa wípé àwọn tán síwájú nínú àwọn umar wọn a máa travel láti lọ ṣe kátàkárà wọn a gun ọkọ̀ ojú omi tó mọ́ jẹ́ pé nǹkan tí ó wà ríkì ṣùgbọ́n ríkì yẹn ríkì tí Islam ṣì fi ọwọ́ sí èyí tí ò ní dá òun ní kéèyàn mọ̀ pé ọkọ̀ ojú omi tí mo fẹ́ wọ̀ yóò gbádùn àbí ọkọ̀ tó rìn lórí ọ̀nà tí mo fẹ́ wọ̀ yóò dádùn wá lóhun orí sí ẹ̀bẹ́ so eléyìí islam ò fọwọ́ sí ṣùgbọ́n ọkọ̀ wà òkè tó fẹ́ rìn lórí ọ̀nà àbí ọkọ̀ ojú omi tó fẹ́ rìn lórí omi àbí bàálù tó fẹ́ rìn lójú òfurufú ó wà òkè kíyàn wá sọ yí pé òun sá fún risk torí ẹ̀nù òun fẹ́ fi travel àá sọ wípé irú risk yìí kọ́léyàn máa sá fún anywhere tá a bá wà ikú lè wá bá wa ń bẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí ó gbà wọlé òní kó ṣe pé nǹkan ọ̀gùn tó fẹ́ gùn wọn náà mọ̀ pé nǹkan yìí ò gbádùn wá ní owó manéjì ẹ̀bẹ́ sílé yìí ẹ̀sìn ó takò ó fún wa torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wọlá tulko bí àìdí kúmbìlà tàlùkà ẹ mọ́ fọ ara yín para yín bákan náà wọlá taqtulu anfusakum inna allaha kana bikum rahima ẹ má para yín ọlọ́mọba subhanahu wa ta'ala ọgbọ̀ oníkẹ̀lú jẹ́ fún yín lẹ́yìn alìmáàmù bukhari tún bọ́ sí ṣáptà ní wọ́n ní báàbù wà ìdára o tijaratan aw lahwan faddu ilayha ṣáptà tó ní ṣe pẹ̀lú tí àwọn èèyàn tán bá rí kátàkárà kan aw lahwan àbí nǹkan eré kan infaddu ilayha wọ́n ó bẹ lọ síbẹ̀ wọ́n ó túká lọ síbẹ̀ kọ́kọ́ olùjọ́lá zikuru ọlọ́mọba subhanahu wa ta'ala ọba tí orúkọ rẹ̀ tí ó tóbi tó gbọmgbọ́n onírìṣàlùn látìlì hìhìn tíṣà aratun wọ́lá bẹ̀rùn àzíkìrìlá àwọn èèyàn kan kò mú wọn gbàgbé tijaratun wala bi'un kátàkárà kan kátàkárà kan kò mú wọn gbàgbé wala bi'un bákanáà owó kan kátàkárà kan kò mú wọn gbàgbé àndíkìrìlà ìrántí ọlọ́wọ́ ọba ọ̀ìkọ́mí sọ́lá àti ìmọ̀ akérò wàíta ìzaka àti máa yọ zaka yakhafuna yawman tataqallabu fihi al-absar al-qulub wal-absar tó ṣe pé wọ́n a máa bẹ̀rù ọjọ́ tó ṣe rí pé ìdàmú bá ojú ìdàmú bá ọkàn torí náà tó bá yẹ kán ṣe wọ́n á ṣe kí náà fẹ́ lò ń belé yìí wípé Islam bó ṣe encourage wa pé ká ṣe kátàkárà tó ní ká jáde ká travel torí ẹ̀gán kò ń ṣe ká ṣe kátàkárà délẹ́wò wípé ìrántí ọlọ́run ọba àwà gbé kalẹ̀ ẹlòmí ò ní kírun mọ́ ẹlòmí ò mọ jẹun pọ̀ yín látara wípé olóhùn ṣe bísínẹ́sì nítorí bísínẹ́sì ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ nípa àwọn èèyàn gidi tó ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ròyìn onífi buyutin adhinallah an turfa wa yudhkara fiha ismuhu ọlọ́run ọba ní ní àwọn ilé kan tó ṣe pé òun ní kí wọ́n kọ́ káwọn èèyàn kọ ilé náà láti àwọn mọ́ṣáláṣí bákan náà wọ̀nyí kára fi asmuhu tó ní káwọn èèyàn máa rántí òun nínú rẹ̀ tó àwọn ilé wọ̀nyí ìyẹn àwọn mọ́ṣáláṣí wọ́n á máa ṣàkọ̀mọ́ fún bẹ́ àwọn owó ìlúkòdó ìwọ̀n àkọ́ọ̀l wọ́n á máa ṣe láàárọ̀ wọ́n á ṣe lọ́sàn-án márọ̀lẹ́ málẹ́ wọ́n á máa rántí ọlọ́run àfi wọn àṣùbà ìrun zor ìrun asiri ìrun magrib ìrun isha ìsọ́bìṣù láòfin ha bílgòdó ìwọ̀n àkọ́ọ̀l wọ́n máa ṣàkọ̀mọ́ fún láàárọ̀ àti lọ́sàn-án márọ̀lẹ́ àwọn owó rìjálùn àwọn èèyàn kan látúlìéhìn tíṣàrọ̀tún wọ́lá bẹ̀rún àzíkìrìlá àwọn tó ṣe wípé owó kan kátàkárà kan kò lè kó àìrójúráyè bá wọn kò lè kó ìgbàgbé bá wọn tí wọ́n fi wá ní rántí ìrántí ọlọ́run ọba tán àwọn ó yọ gbàmí tí yàn bá kó owó jọ owó yẹn ni yóò kó tànjẹ báyàn yàn wá wò pé ṣáàdúró eléyìí ni màá tún máa yọ ń bẹ̀ ẹ́ tí má fi lè yọ dúró eléyìí tí mo gbé fún ìyọ̀kan pé zaka ni mo ti tọ́hún náà dolówó ní ẹ̀ bíṣọ́ ìtọ́jú ṣe máa ń fi ti ọkà àwọn olówó mi yóò wò pé ìgbà tóun bá ń yọ 25,000 nínú 1 million naira lápèjúwe àti káti ẹ̀sọ́ wípé nínú 2 million naira tó máa ń yọ 50,000 naira gẹ́gẹ́ bí zaka owó rẹ̀ tó ń ṣe 2.5% àti káti tó ń ṣe 1 over 40 wọ́n wọ́n pẹ̀lú 2 million naira kó ń yọ 50,000 naira gẹ́gẹ́ bí zaka ààbẹ̀ kẹsí eléyìí pọ̀ yóò wá wọ́n pé kó ń ṣàfáwọn ẹ̀sán níbi àbí 5,000 àbí 2,000 kó ń fi yẹn ṣe ìdàkan owó láìmọ̀ pé tó yẹ kó ń yọ àbí lórí ẹ̀mọ̀ ṣùgbọ́n ojú kòkòrò àti iye ìmọ̀fẹ́ fi dúkìá yẹn lẹ̀ owó ni òjé kó fẹ́ yọ ọlọ́run ní àwọn rìjálún àwọn èèyàn kan pèkè látù ihim tìjáratun wala bi'un an dhikrillah àwọn tó ṣe wípé kò sí bíníyẹ̀sì tán lè máa ṣe kò sówó tán lè máa ṣe tí àsìkò rántí ọlọ́wọ́ bá ti dé òde náà nìyẹn wà ikọ̀ mi sọ́lá àsìkò òrùn tó wọ́n gbọ́ fẹ́ pé òun wọn àti ìfẹ́ bísínẹ́sì kò ní ṣáàdúró eléyìí ni wá kó kalẹ̀ ẹ́ àdúró eléyìí òun máa kó kalẹ̀ 100 million yìí máa yọ 2.5 million bẹ́ẹ̀ eléyìí ti pọ̀jú so ṣaitọ́nù nílì ìgbàmù látìlì ihim ti ṣára tún wà lábẹ́rún àǹzíkìrìlá wà ìkọ̀mìsọ́lá wà ìta ìzaka يخافون يوما تتقلب فيه القلوب والأبصر كلفة òun ni wípé ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù kí ni ẹ̀rù ọjọ́ kan tó ṣe pé ìdààmú bá ọkàn ìdààmú bá ojú ìdààmú bá ọkàn ìdààmú bá ojú so kí ni alimami Bukhari torí ẹ̀ mú eléyìí wá wọ́n fi mú ṣáptà yìí wá òun ni pé bẹ́ẹ̀ sì ṣe ní ká ṣe bísínẹ́sì tó tó láà travel a lè ojú omi nítorí ẹ̀ lásìkò táwà yìí a lè gun bàálù torí ẹ́ a ah, a ah, ọmọ fẹ́ràn owó ṣe torí omi ló fi wọ́n travel by ship torí owó ló fi travel by ship torí business ló fi travel by air a ní owó ọ̀tí ẹ̀ Islam encourage wa ṣùgbọ́n mọ̀ wá torí ìyẹn náà gbàgbé ọlọ́run ọba má torí ẹ gbàgbé ọlọ́run ọba má torí ẹ já mọ́ṣáláṣí má torí wọ́n mọ́ṣáláṣí má torí ẹ̀ fi èrún kíkí lẹ̀ má torí ẹ̀ ṣe kí ni dézàkà iyọlẹ̀ bọ́lọ́wọ́ bá ṣe ń fún ẹ lówó yẹn tó ń rí kójọ jẹ́ kó máa rinlẹ̀ nínú ọkàn rẹ kó yẹ kó yọ zàkà rẹ̀ jẹ́ kó máa rinlẹ̀ nínú ọkàn rẹ kó yẹ kó yọ zàkà rẹ̀ ìwọ tó ń ṣe kátàkárà tó ní tó ti ń tajà oní bísínẹ́sì o ní àwọn ọjà tó kó sí ṣọ́pù every year o máa wo nǹkan tó ṣe pé o ní ṣọ́pù yìí ṣó tó ní sọ́ọ̀bù àbí kò tó ní sọ́ọ̀bù tó bá tó fresh olùzàká ọ̀ràn ẹ̀ ní kó yọ 2.5 percent yẹ àbí pín sọ́nà 40 ìdá kan bẹ́ẹ̀ kò yọ ọ̀ràn ẹ̀ ní ó dẹ̀ gbọ́dọ̀ fún àwọn tí ọlọ́wọ́n ọba ní kó fún àwọn tọ́lọ́wọ́n ọba ti kàkalẹ̀ so téèyàn ò bá ti yọ èyàn ti kó sí abẹ́ àwọn tó ṣe pé tùlì ihim ti ṣan ara tún tó ṣe wípé òwò ṣíṣe ó jẹ́ nǹkan tí ó ń kó ìgbàgbé tó ń kó àìrójúráyè tó ń kó bá wọn wọ́n kọ́ kọ̀tádà sọ wípé كان الكوم يتجرون عوية وماشي تجارة ولكنهم كانوا إذا نابهم حق من حقوق الله شماتي أبادي كتن فولن وبا نيكوري لم تلئهم تجارة ولا بيع عن ذكر الله حتى يؤدوه إلى الله ويون تبا يكن يقولون tó bá yẹ kán fi àsìkò yẹ láti lọ kírun wọn lọ kírun ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́nà owó tán bá pa tó bá yẹ kán yọ ń bẹ́ wọn ó yọ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ṣe paláṣẹ so àwọn èèyàn gidi nìyẹn lẹ́yìn al-imam al wọ́n ni wa haddathani muhammad قال حدثني محمد بن فضل بن فضيل آه محمد أصفوني قال حدثني محمد بن فضيل الحطين حسين عن سالم بن أبي الجعد أن جابر رضي الله عنه قال أقبلت عير جابر رضي الله عنه قال ما يجلسي أني أمرا كمي كانتي أمبي وجابه هدي ونحن نصلي مع النبي صلى الله عليه وسلم الجمعة أنا كير جمعة pẹ̀lú anábì lọ́wọ́ àti ìsànẹ́bì ń ṣe kúdùbà lọ́wọ́ wọn ti bẹ̀rẹ̀ ẹ̀rùn gangan ṣùgbọ́n ní ọjọ́ jùmọ̀ àtànẹ́bì ń ṣe kúdùbà lọ́wọ́ ni fanfọ́nà àwọn èèyàn bá túká ìlàsìnàì aṣọ́ra rọ́jùlá èèyàn méjìlá péré ló kù ló mọ́ṣáláṣí fanazalat adil aya ọjà kan tó dé àbí nǹkan tó jẹ́ nǹkan eré ìfàdù iléyà wọ́n túká síbẹ̀ ọ̀tàràkú kàkà iman wọ́n fi rí ànábílẹ̀ lórí mímbàrí tó ń ṣe kúdùbà eléyìí ṣẹlẹ̀ àwọn sàhábàrù tó wà nílá eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn kó sí eléyìí ṣùgbọ́n lọ́wọ́ bá ètò jẹ́ yí ẹni tó pẹ̀rẹ̀ mùsùlùmí kò sẹ́ni tí ó ń ṣẹlọ́ wọn bá nú wa kò sẹ́ni tí ó ní kúdẹ̀kúdẹ̀ nú wa ṣùgbọ́n mùsùlùmí gidi ìdáàdó kíra zakar tán bá rán létí yóò gbà rántí ìdáàdó kíra zakar tán bá rán létí yóò gbà rántí kò ń ṣe pé yóò mọ ṣorí funfun àbí kó mọ jiyàn ránu ó ń ṣe màláìkà ó ń ṣànábí ọlọ́run ọba ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó wọ́n gbẹ́rí wá fún ẹnu alkùnrán àti hadith anabi sallallahu alaihi wasallam nítorí kí yẹn ṣe náà ní kí yẹn ju wọlé إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك المفلحون ọ̀rọ̀ tí an yakulu sami'na wa ata'na oníkan sọ pé àti gbọ́ adẹ̀ṣe tán àti tẹ̀lé ọ̀láìkọ̀ wùlmọ́fìlìhún àwọn tí ó jèrè nìkan nìyẹn ẹni tí ó jèrè nìkan lẹni tó ṣe yí pé tán bá ti pe àkíyèsí rẹ̀ lọ síbi tọ́lọ́mọ bá sọ kánẹ́bí sọ tó pẹ́ kó so eléyìí ni tí a fi ń mẹ èèyàn gidi ṣùgbọ́n kò fi ìbẹ̀rin pé ìwọ ni o mọ gbogbo nǹkan àbó lè ṣe mistake rárá kò sí ẹni tó ń bẹ́ lẹ́bùn yẹn ànábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ṣe mistake ọlọ́run ọba correct ẹ̀ ó dẹ̀ gba correction bó o wá ní títí ẹ so ó mọ gbogbo nǹkan tán ó mọ àwọn nǹkan àwọn nǹkan ní òye wọn náà so tó má pàkíyèsí àgbọ̀rọ̀ juwọ́lẹ̀ ni so àwọn mùsùlùmí àwọn wo ibi tí àwọn tó pàtàkì kátàkárà dé tán fojú kéré rẹ̀ wọ́n bẹnu mọ́ṣálásí tánàbí ìṣẹ́kúgbà lọ́wọ́ àwọn ràǹkúmí tí wọ́n lọ fi rajà ní ìlú sáàmù wọlú madina àwọn èèyàn bá túká ní pé ọ̀rọ̀ owó lélẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ní ẹmọ́ bá délẹ́gùn yẹn ẹbọ́ tí a bẹ́ látù ihim tìjára tún ìta ìzaka ẹ̀bọ́ ti abẹ́ àwọn tó ṣe wípé ń ọjà òun nígbà àsìkò wọn dé lẹ́bù kan máa fi o wọn à ní nífẹ̀ẹ́ owó dé lẹ́bù kan máa yọ zàkà owó wọn ibẹ̀ yẹn ni ẹbọ́ sí àwọn èèyàn gidi nu àwọn tó ṣe wípé yakhafuna yawman tataqallabu fihi al-qulub wal absar àwọn tó ṣe fún wọn bẹ̀rù ọjọ́ tó ṣe wípé ìdààmú bá ọkàn yóò bá ojú ibẹ̀ yẹn ni ẹbọ́ sí ẹkúrò níbi wà ìzára o ti jaratan àwòláwà ní fọ́dù iléyà wà tára kú kàkà ìmá kún ma ń dàlá ìkhairu min aláhùwà min tijara wọ́lá òkhairu raziki sọ fún ẹ̀rẹ́ muhammad aláàtọ́rẹ́kẹ́ àá ọlọ́wọ́ bá lóore ju ọjà tẹ́ǹtà lọ ọlọ́wọ́ bá lóore tó ṣe pẹ́ ń lọ fún lọ torí pé gbogbo ayé yìí náà nìyí àà láhàwù ni wàláì eré gbogbo ẹ̀ ẹni tó bá sin lọ́hùn òun lẹni tó ráyé wá ṣùgbọ́n ẹni tí ò sin lọ́hùn tó ṣe pé ó kàn ń ṣe à ń lé ọjà káàkiri mo fẹ́ kó pọ̀ kówó mi pọ̀ mo fẹ́ kọ́lá mi ṣùgbọ́n tó pàtàkì gangan làlùkìyàmá wa وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ọlọ́run ọba ní alkiyama ilé ìkanyìn gangan ní ṣe ní ọmọ ṣe pọ́mọ̀ ẹ̀ ayé yìí ni kò sí tó lè kójọ mẹ́ ìjọ kan ní wó ní lágbájá ọmọ ti jáde láyé lágbájá ọmọ ti kú gbogbo nǹkan tó strọ́gù fún ó àti tẹ́sí ló lè strọ́gù fún àti tẹ́sí ní ò gbọ́rọ̀ strọ́gù fún gbogbo ẹ̀ yóò dálẹ̀ àwọn tí ó jogun rẹ̀ ni ó máa pin lẹ́yìn ara wọn ó wá lẹ̀ tún gbẹnú àkọọ́lẹ̀ ọlọ́mọba náà àwọn náà tún lè mọ para wọn torí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ń kọ́ ìrọ́ ni láàrùn wà láìlò òun gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ibi tó ń gbà láti débi tí òun lọ ní alimamu shafi alayhi rahmatullah wọ́n mú wá nínú orin tó ṣe wípé wọ́n fi sọ́dọ̀ wọn ike inna lillahi ibadan futonan taraku duniya wa khafu fitana نظروا فيها فلما علموا أنها ليست لحي وطنا جعلوا هلجة وثغروا صالح الأعمال فيها سفنا وني ọlọ́wọ́ ọba ní àwọn ẹrú kan tó ṣe pé wọ́n gbánú báńtà tára kò dúnìyà àwòtọ́lá kò dúnìyà wọ́n fàyé lẹ̀ wọ́n wà á máyà wọ́n ká fún fítánà wọ́n bẹ̀rù fìtínà ayé hádọ́rù fíha wọ́n wo ayé dáadáa falamma alimu bá tí wọ́n mọ̀ pé àná àlẹ́ìsàtìlẹ̀ ayé wọ́tọ̀nà wọ́n sọ ọ́ di lújà dìgbì odò táwọn gbọ́dọ̀ wọ̀ ife dìgbì odò yìí bẹ́ẹ̀ lè yàn fẹ́ sọdá tí ó di kejì adẹ̀gbọ́rọ̀ kó sínú dìgbì odò yìí agbọ́rọ̀ kó sínú wéèwì yìí jàálù alújẹ̀tàn wàtàkàrù sọ́ọ̀lì àmàlì fi àsúfùnà àwọn arí wípé ni èyí tí àwọn lè fi kọjá ń bẹ́ ọkọ̀ ojú omi táwọn ó lò láti lè fi la wéèwì yìí láti bí odò yìí kọjá onísọ́lẹ̀ àmàn kéèyàn ṣiṣẹ́ dáadáa fẹ́ni tó ṣiṣẹ́ dáadáa kò ní wa owó máyà kò ní wa ọjà máyà yóò máa rántí ọlọ́wọ́ bá tásìkò òun bá tó yóò lọ kírun bákan náà kò ní wo owó máyà owó tó bá pa lọ́nà aláàlí náà yóò yọ èyí tó jẹ́ tọ́lọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní kó máa yọ fún àwọn tọ́lọ́wọ́ bá ní kó yọ fún sọ́lẹ̀ àmàlì yóò so eléyìí ni tí al'imamul bukhari alayhi rahmatullah tí wọ́n fi mú a hadithi yìí tí wọ́n fi mú wá sọ̀bẹ̀lá ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ní ìparí níbi khutbawa tí ó ní sọ̀rọ̀ nípa preparation fún oṣù ramadan òní tó ń ṣe ọjọ́ ọjúmọ́ bó ti ẹ̀jẹ̀ pé a ti wà ní òru sátidé báyìí òun ni 25th gẹ́gẹ́ bí counting sultan òní àti zuma ti alùtẹ́yìn òun ni 25th sátidé ọjọ́ sátidé tá a fẹ́ bọ́ sí yóò jẹ́ 26th sunday ó jẹ́ twenty seventh monday ó jẹ́ twenty eight tuesday ó jẹ́ twenty nine àyẹ̀mọ̀pin tí ànábùwà muhammad sallallahu alayhi wa sallam sọ yẹ́bù ṣe mẹ́nu hadith abdullahi bin umar bákan náà hadith abu huraira àtàwọn àmì bẹ́ẹ̀ abdullahi bin umar ní ànábì ní aṣáharu tis'u wa ishru oṣù twenty 29 ní oṣù so ló jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam nínú ẹgbà wá ní wọ́n ní ó pọwọ́ rẹ̀ papọ̀ lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n lẹ́lẹ́kẹta ó mú àtàǹpàkó rẹ̀ ó fòdì rẹ̀ láti jẹ́ ká mọ̀ pé 29 ní oṣù so ìpìlẹ̀ nìyẹn then ó tún ṣe bẹ́ẹ̀ láti fi tọ́ka sí 30 ikú lè jẹ́ 30 náà ó dẹ̀ rí lẹ́nu hadithi abdullahi bin mas'ud tí al-imam abu da'ud gbà wá bákan nu hadithi aisha radiyallahu anha tí al-imam ahmad gbà wá asaru yìí lè lọ́dọ̀ wọn wọ́n ní máa súnmọ́ máa nàbíyí sallallahu alaihi wasallam tis'ata wa ishrin akthar mimma sunna ma'ahu thalathin àwẹ̀ tá a gbà tó jẹ́ twenty nine ó pọ̀ ju tá a gbà tó jẹ́ thirty lọ pẹ̀lú anábì sallallahu alayhi wa sallam sókìlà fẹ́ ló ń de eléyìí ó ní pé tó bá di tuesday tí àwẹ̀ pé eh, tí sàbánu pé twenty nine ní oṣù tí a wà yìí tó bá pé twenty nine alẹ́ tó bá ti wá tó di kóòrùn wọ̀ so ó ti di àsìkò tó yẹ ká mọ́ ọwọ́ oṣù Ramadan torí pé anábì sọlá àtàlá ní aṣáárú tó tẹ́sù àìṣòro falatasumu hatta tara olhilal wàlá tó fèrú hatta tara òhù ẹ má bẹ̀rẹ̀ àwẹ̀ àfitẹ́ bá róṣù ẹ̀dẹ̀ má túnú ẹ má mú àwẹ̀ yẹn wá tó pin àfitẹ́ bá róṣù fàìhùn ma'alaikum tí kùrùkùrù bá jẹ́ kẹrin ó ní fọ akmilu ṣàbán ọ̀tẹ̀láfẹ́ ẹ̀ka ṣàbán kùpé tààtì àárí pé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam in tó clẹ̀ àwọn fọ akmilu ìdá tààtì ẹ̀ka òkà tẹ́ ń bábọ̀ kùpé tààtì tẹ́ bá ti rí ní oṣù yẹn níbo mi ò ní súnmù lè rò yá ti wà fírò lè rò àlékún fàkùdúrú láà nínú ẹgbàwọ́ mi fàkùdìrú láhú sálàtí ẹfojú dá kó pé táàkì bá ti rí so lẹ́yìn tó clẹ̀ so wọ́n mọ̀ ọwọ́ oṣù tó bá ti di ọjọ́ tuesday alẹ́ wednesday that is a ní alẹ́ síwájú ọ̀sán gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe gbé wáyé so a máa wá oṣù tuntun ní alẹ́ tuesday tàbí tó ń ṣe alẹ́ wednesday tẹ́bó ṣe ẹ̀ká pé a máa wọ oṣù tuntun torí pé bó ṣe wà ní ẹ̀sìn nìyẹn bó ti ẹ̀jẹ́ wípé àwọn muslim astronomers wọ́n ń sọ fún wa àwọn kan nú wọn àbí tó pọ̀jù ni wọ́n ń sọ fún wa pé kò pọ́síbù kí wọ́n rí oṣù yẹn ní alẹ́ tuesday ní anywhere in the world wọ́n nítorí wípé oṣù yẹn tán bá bí ní ọjọ́ tuesday lọ́wọ́ ọ̀sán yóò wọ̀ dàtí oṣù yẹn yóò jẹ́ nǹkan tí ó wọ̀ before kó tó di pé òun wọ̀ yóò wọ̀ bìfọ́ kó tó di pé kí ni kórun tó wọ̀ tó bá yàtí pé oṣù wọ̀ bìfọ́ kórun tó wọ̀ ni ó túmọ̀ sí pé níbọ̀dì tó bá lè claim pé òun rí oṣù yẹn wọ́n nírọ́ ló ń pa. adẹ̀láwọn míì nu wọn tán sọ wípé nínú àwọn scientist náà ní táwọn náà ní ó pọ́sibù kí wọ́n rí i àwọn nípa bá ti rí ó túmọ̀ sí pé ọjọ́ wednesday ni ó jẹ́ fourth of ramadan àwọn tọ̀hún àwọn ni àkọ́kọ́ ní rárá kò possible táwọn máa rí wednesday náà máa tó rí tó túmọ̀ sí pé thursday ni ó jẹ́ fourth of ramadan and wednesday yẹn ni ó jẹ́ eighteen ara wọn tí wọ́n ti sọ pé on the eighteen làwọn ó bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́ni tó depend lórí táwọn astronomers kan sọ science náà láwọn fẹ́ lò wọ́n ní on the 18th làwọn ó bẹ̀rẹ̀ àwẹ̀ adẹ̀rẹ̀ àwọn tó sọ pé on the 19th ni àwọn náà depend lórí kí ni ìtàwọn astronomers sọ eléyìí ló possible eléyìí ní kò lè possible ṣùgbọ́n alhamdulillah ilẹ̀ di àfáànà mímọ̀ pẹ̀lá òbí àdẹ́wò tọ́lọ́ fi kàn wọ́n nìyẹn ìdánẹ̀bí sọ fún àwa ni pé súnmùlì rúyà ti ẹgbàwẹ̀ tẹ́ bá rí tẹ́ bá ti róṣù sínkù wà fírùlì rúyà ti ẹtùlù tẹ́ bá rí fẹ̀mùhùnmà àlẹ́ikú tí kù kúrò bá jẹ́ kẹrì ẹmọ́ dára iláàmù èyí tẹ́ ni òpin rẹ̀ so definitely tó máa tẹ̀lé ní first of Ramadan so tó bá di 29 tàbálà owó oṣù tán bá rí ó túnmọ̀ sí pé àákà kó pé 30 àwẹ́ mọ̀ jẹ́ Thursday nìyẹn yóò mọ̀ bẹ̀rẹ̀ Thursday sábàdà náà rí ọ̀rọ̀ kò pọ́síbù ó pọ́síbù àní láti dára wa láàmú torá náà bí òní ká máa wà pẹ̀lú sáyẹ́ǹsì ara wọn míì wọ́n sọ wípé tó bá ní kò pọ́síbù scientifically then anybody tó wá lòun rí pa àgbọ̀rọ̀ bá lọ́wọ́ rẹ̀ tó má ti ní kò possible scientifically àgbọ̀rọ̀ gbá ṣùgbọ́n tó wá ló possible scientifically tí ẹ̀kan bá lóun rí ẹ̀ẹ̀ká gbà lọ́wọ́ rẹ̀ indirectly bá ń lò science náà là ń lò yẹ torí pé tí science bá ti ló possible tí ẹ̀kan bá wá lóun rí nìyẹn kò ń ṣe rírí tẹniyẹn là ń lò mọ́ torí pé science ọ̀pọ̀ possible ni òun ni nǹkan tá à ń lò sọlọ́ jẹ́ pé àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n mú pòsíṣàn yẹn náà mílẹ̀ mọ̀ àfẹ́rí ìbí sheikh ahmed shakir àtàwọn míì bẹ́ẹ̀ pòsíṣàn yẹn ló correct ètò correct òun ni wípé ìta àlò gẹ́gẹ́ ni kí ni àrúyẹ lọ́sọ̀ríyà òun ni rírí kí ní tàbá tí wá rí káka òsìtá ń kábọ̀ káka pípítà àti kárẹ́ bẹ̀rẹ̀ eléyìí ó yízi everybody ìyá aláta ìyẹlẹ́kọ́ ló yízi fún ẹni tó bá ti rí eléyìí kó bẹ̀rẹ̀ àwẹ̀ kó bẹ̀rẹ̀ àwẹ̀ so ṣùgbọ́n tẹ́yìn ò bá rí yìí káni sáyẹ́ntìsì kan sọ kìíní kan sọ àwọn náà ń takora wọn èyí tá ń pè ní mufti ilẹ̀ Yorùbá àbí kí náà pè ṣe mufti Èkó ni àrí nǹkankan títa gẹ́gẹ́ o ní nǹkan bí ọdún bí mélòó kan sẹ́yìn èmi àti ẹ pàdé bóyá ní Dubai ní àsìkò àjàbí àsìkò ọmọrá ní ti máa rántí àbí ní Abu Dhabi ìkànnì méjèèjì wọ́n á pè lọ́ẹ̀ pé èwo náà máa lò báyìí nìkan European Council Fashion and Research wọ́n lọ́jọ́ báyìí ni àwẹ̀ bẹ̀rẹ̀ moonfighting.com òun sọ pọ́jọ́ báyìí àwọn méjèèjì dẹ̀ ní astronomical calculation ni wọ́n ń lo èwo ní ká tẹ̀lé nu wọn kò rọrọ̀ sọ̀rọ̀ èyí tí ó dẹ̀ gbérù náà ni sáyẹ́nsì sáyẹ́nsì sáyẹ́nsì tó ń sọ gan takora wọn gẹ́gẹ́ bí mùsùlùmí a nígbàgbọ́ ẹ́ nípa ìmọ̀ sáyẹ́nsì ṣùgbọ́n a gbọ́dọ̀ ya wèrè pa sáyẹ́nsì torí pé sáyẹ́nsì lè sọ nǹkan míì lónìí kó tún yí padà tó bá dọ̀là pé kò rí bẹ́ẹ̀ mọ́ èèyàn kan lè sọ nǹkan nísìnyí nínú sáyẹ́nsì kẹ́nìkejì rẹ̀ tún tiẹ̀ pé nítòsàn ẹ kò correct ẹni tó ń sọ̀rọ̀ kò ń yàrá kòránì ló ń kóòtì ó sáyẹ́nsì lòun náà fi sọ̀rọ̀ the same rules principles ọjọ́ mọ́lì so wọ́n dẹ̀ mọ̀ sọ nǹkan tí wọ́n takora wọ́n gbà mí eléyìí ni a sọ pé àwọn oúnjẹ báyìí dá fara eléyìí a ní tó wá jẹ́ báyìí báyìí ó ní ọdún náà bí sọ fún wa wọ́n á ní mílìkì kò dáa fún àwọn àpẹni tó wá ti dàgbà ọmọ kéèkéé ní mílìkì kì ní dáa fún so wọ́n ṣe kan wọ́n ní òun ni Eh, fíwùjì so wọ́n á yọ gbogbo àbí kan yọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní í ṣe pẹ̀lú fáàtì rẹ̀ kan yọ kúrò wọ́n á filẹ̀ pẹ̀láwọn nǹkan mi ìgbà tó tún yàn sàn tún pariwo ike èyí tó jẹ́ fún cream yẹn ló da ilé iná tún pariwo nísìn ọ̀tọ̀ ní tán sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tán tún sọ́ǹtì èyí wà wà kọ̀ǹfí pé ó ti yóò lè wó lè yíwà ti ẹ̀mú wọ́n ní ẹyin tó bá ti tréjì kò yẹ kó mọ jẹ́ ní tí wọ́n ní à ó lè jẹ́ dáadáa kó ló lè jẹ márùn lójúmọ́ ìgbàtàrẹ ń sọ bẹ́ẹ̀ni gba ní ọmọ wọn parọ́ ti ẹ̀ ni so irú yìí tó wà lágége nísìn ọkùnrin tó wà lágége tó ń paro sáyẹ́nsì sáyẹ́nsì ní ìgbà tó ṣe pòǹgbà náà sọ láàzálà ń sọ yí pé káfíńmọ̀ ọwọ́ oṣù òun gangan fúnra ẹ̀ ní àmọ́ àwọn nǹkan tóun náà mọ̀ wípé àwọn sáyẹ́nsì àbí sáyẹ́ntìsì ni wọ́n ń takora wọ́n ń bẹ̀. bóun ló ṣe wá fi tọ́lọ́wọ́n ọba sọ tánàbí sọ faman shahida minkum shahra falyasumhu ẹni tó bá rí oṣù mi kó gbà lọ́lọ́wọ́n ọba sọ súnmú lè ròyà ti wọ̀ fírù lè ròyà ti lànàbí sallallahu alaihi wasallam sọ látàsúnmù hàtàtàráwò فإن غم عليكم أو فإن غبي عليكم أو فإن أغمي عليكم فأكملوا ثلاثين أتعقوا في ذاتي فأكملوا العدة ثلاثين هنا النبي صلى الله عليه وسلم إنتو قلة تلي أو أسبب بلي لعما دمارة بيه scientifically kò possible ẹ̀ wọ́n ní kíní kan ní wọ́n ní kíní kan nísìn ọ̀rọ̀ wọn ti takora wọn léyìn kù àwọn kan ní on the 18th ní Ramadan nínú wọn náà ni ó ni ó bẹ̀rẹ̀ ọjọ́ wednesday àwọn kan ní irọ́ ni kò pọ́síbù kan oṣù on the 19th ni tó ń ṣe ọjọ́ thursday èwo ni ká mú wàláì kò sí ìtààmú ní méjèèjì ní orúkọ sáyẹ́ǹsì tí ẹlẹ́ ṣe fún wájú ọlọ́wọ́ ọba torí pé ọlọ́wọ́ ọbọ ò sọ wípé kò fi sáyẹ́ǹsì kò ní kò fi gbà in tó sọ ni pé kí ni súnmù ni ìròyìn àti ìlànà ìbí ẹgbàá tẹ́ ẹ bá ti rí so kí èèyàn gba lórúkọ sáyẹ́ǹsì kó wá lọ bọ́ lọ́wọ́ bá kan wá ní pé torí ìgbà lọ́jọ́ báyà ní ẹ̀tọ́rí pé scientifically wọ́n sọ wípé kó wá lọ gbé e bájì kó ṣe pé ọjọ́ tí wọ́n ní kí ẹ tó jẹ́ ọjọ́ táwọn èèyàn rí wa ta'ala approve but èèyàn ò gba lórúkọ sáyẹ́ǹsì èèyàn ní excuse torí náà eléyìí ìtàwọn èèyàn máa bó ṣá ma sọ̀tọ̀kúsọ ma bú àwọn èèyàn sóríṣiríṣi táwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn tán dúó lórí fáwọn fẹ́ rí ẹ́ àwọn ni wọ́n ń bẹ lórí ìlànà ẹ́ lè sọ pé wọ́n sí lórí ìlànà torí pé nǹkan tí anábìsọ lásán àtàwọn sàábé tí wọ́n fi gbà wẹ̀ ni abdullahi bin umar radiyallahu anhu fàfàtù rasulallahi sallallahu àtàlàm náà ní ráìtù mo tó bá náà bí pé mo rí fàtọ́ọ̀mà ànábì gbáwẹ̀ days lórí tí mo sọ fún kọ́ amára náà tàbí sí àmì ó ní káwọn èèyàn gbáwẹ̀ ó bá tán ṣùgbọ́n ẹ àdínlò yẹn mọ́ àwọn náà lè takora wọn bí irú ìta ń báyí lọ́wọ́lọ́wọ́ sí tààdẹ̀ ti bá rú ẹ̀ láìmọye tààdì báyí ṣùgbẹ́ni tí ó ṣorí kúkú ó ṣorí kúkú náà ni a ní ààfin tí àwọn astronomers bá sọ bí ẹni wípé tìfáàkù ń bẹ lẹ́nu wọn àbí lórí eléyìí tèmùtèmí alẹ́ rahmatullah more than seven hundred years sẹ́yìn náà ti fọ gbogbo kìíní yẹmọyẹmọ wọn ẹ lè sọ ọjọ́ ẹ lè sọgbà tí wọ́n bí òṣùpá ni òṣùpá tuntun ìlétésù ṣùgbọ́n ìgbà wo làwọn èèyàn ó rí ẹnu ilé mọ́kò torí pé àwọn factors tó wà responsible fún rírí ó tóbi mélòó kan ojú wa mú jura wọn lọ ìkan nìyẹn ìbí lè rí kí wọ́n má rí àbí kí wọ́n rí kẹ́mi rí tó mọ̀ fi hàn wípé ó nù ó nù àmàlẹ́mì rí àbí kí máa fi hàn ọgbọ́ ó nù kú ọlọ́rí èmi rẹ̀ ti rí ṣé òun sọ pé rárá ẹ̀mí ò ní gbáwẹ̀ àbí tẹ́mi gẹ́gẹ́ fúnra ẹni bá kojú rí rárá so factor mi ni wípé kùrùkùrù lè mọ́ ẹbẹ́ tó ṣe pé bíyá nísìnyí ní eré àbíyá bí ibi báyìí kùrùkùrù lè wà káwà mọ́ rí but àwọn tán bẹ nílẹ̀ ìbàdàn kùrùkùrù ò sí lọ́dọ̀ títún wọ́n rí ṣé wọ́n wá sọ yí pé torí pé wọ́n wà ń bí báyìí ti kùrùkùrù òjé orí òó láwọn rí so factors oríṣiríṣi ẹlòmí ẹlòmí lè mọ bẹ́ẹ̀mí tó lọlẹ̀ tó ìbó lè mọ́ wá india so sáyẹ̀nsì ò lè mọ́ lọ só gbogbo bẹ̀yẹn yìí ìsáyẹ̀nsì lè sọ fún wa òní pé kan stọ́dì kan kakuléètì òkè òṣùpá o tuntun ìjọba inú obì àkó báyìí inú obì mínítì báyìí inú obì sẹ́kọ̀n báyìí inú obì ṣùgbọ́n gbà wo ni wọ́n rí eléyìí abéèrè from one person to another from one location sí location míì ṣùgbọ́n tán bá ti sọ fún wa pé wọ́n rí oṣù ká tẹ̀lé alìmá àbẹ́yàkí wọ́n gbà wá níbi hadith tó ní ṣe pẹ̀lú yàwó Aisha radiyallahu anha èèyàn kẹta ń pè ní Masruq lára àwọn tabi'un ni sọ fún àwọn èèyàn pé usku Masruqan sawiqan wa aktiru halwa ẹ fún mọ́sùrùkù ní sẹ́wíkì mú bí kí yẹn prepare bí yúgọ́tì àbí fúra àbí kankan wọ́n á fi rú halwa ẹ bá fi ṣúgà sí dáadáa àti kẹ́ bá fi dàbí dùn sí tí wọ́n ti lọ lápèjúwe òun wá ń sọ wípé láwùlà ní khashitu an yakuna al-yawm yawm an-nahr tí o bá ti pín mo bẹ̀rù pé òní ọjọ́ ọdún ni yàtí ọjọ́ kẹwàá oṣù bẹ̀rù hijja lẹ́sọ́mùtù ní ìbágbáwẹ̀ ṣùgbọ́n ẹ̀rù bà mí pé calculation tí mo ń bẹ́ tí mo ń bá bọ̀ kó ní mọ́ lọ jẹ́ pé òun ni 10th of eh, ah, zulhijja bẹ́ẹ̀ lára mọ̀ pá àgbọ̀dọ̀ gbàwẹ̀ ní ọjọ́ ọdún in tí ó dé kí n gbàwẹ̀ ní ẹ ah, ìyàwó aisha wá ní annahru yau mayẹ haruna wàlfitru ìyàwó mayufiruna bóòlù ti máa jọjọ ọdún ìwọ nìkan bẹ́ẹ̀ mọ́ dájọ ọ̀fẹ́ ma dágúnran ọjọ́ tí gbogbo èèyàn ó jọ gúnran òun náà ní kí ọjọ́ o ọ̀fẹ́ ma dá túnú àwẹ̀ rárá ọjọ́ tí gbogbo èèyàn yọ túnú àwẹ̀ ní nísìnká múlù wa nísìnká pin yẹlẹyẹlẹ èèyàn kan lẹ́kọ̀ọ́ ní òun tí rí tòun ó dìbà tí oṣù yẹn bá ń lọ bí ọjọ́ kẹta àbí tí gbogbo everybody àfẹ́yìn tó wá fọ́jú so a ní pàmọ́ṣẹ́ ìdá ẹ̀hẹ́n tọ́lọ̀ ń sọ yẹn so ẹ̀yìn lè ló kan lọ́jọ́ àkọ́kọ́ yẹ wọ́n á ní ilẹ̀ rí yẹn ìdá lọ́lọ́wọ́ wá sọ àwọn ni àwọn nǹkan nílùú èkó nìkan àápìnyẹlẹyẹlẹ níbi bíbẹ̀rẹ̀ àwẹ̀ àápìnyẹlẹyẹlẹ níbi bí níṣe ṣíṣe ọdún ni so eléyìí kò ń ṣe nǹkan tó bá mú ká máa ti sọ pé a tún lọ yọ́ alọ ọ̀ṣun alọ káàkiri àwọn aṣọ́dún báṣubáṣu kí ni wọ́n òṣè kí ni kò jọra wọn gbogbo ẹ̀kan dàrúpọ̀ mara wọn eléyìí kò kí ń ṣe nǹkan tí ó bá ẹ̀sìn mú so eléyìí ni tí a fẹ́ pàkíyèsí tí sultan tó bá announce ẹ̀jẹ̀ ká tẹ̀lé eléyìí ò kì í ṣe wípé agbọ̀kọ́ òun ṣe wípé àwọn haúsá ẹ̀wọ́n ti dominate wa kankan mọ́ra wọn tó àkagbọ́ àárín iye eléyìí mẹ́tẹ́ sáà ní fún wa subhanaka wa atubu ilayk والسلام obìnrin náà ìbéèrè ní pé bóò la ṣe fẹ́ mọ̀ wípé ọmọ ti bàlágà ọmọ obìnrin àti ọmọ ọkùnrin náà fún ọmọ ọkùnrin nǹkan mẹ́ta la máa fi máa àkọ́kọ́ òun ni al-ihtilam òun ni kó máa lálàá kó máa dànkára tó bá ti ń lálàá ipò ń ṣeré ìfẹ́ lójú oorun tó ń dànkára eléyìí túmọ̀ sí pé ó ti bàlágà ni tí ò bá rí yẹn tó bá ṣe wípé ohun gro nǹkan mọ̀ sí kí ni irun ní abẹ́ so eléyìí náà lára nǹkan tí a fi mọ̀ fọmọ ti bàlágà yìí àti tí wọ́n bá ń gbò lábẹ́ rẹ̀ tó jẹ́ jẹun tó pọ̀ tí ó ń ṣe pé ìkan wù sí wíwà ìkan wù sí tó jẹ́ ẹrun tó ṣe pé ó ń wá tó ń pọ̀ tó ń gbò ní ní public area rẹ̀ ilé ìtumọ̀ sí pọ́mọ yẹn ti bàlágà ìkẹta òun ni kó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó fi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà ìkẹta nìyẹn obìnrin náà eléyìí tá a sọ yìí ó wà fóun náà òun tó wá nìkan òun náà ní kó rí nǹkan oṣù so tó bá ti rí pé ọmọ ń ṣe nǹkan oṣù sáyìn pé ọmọ obìnrin ti bàlágà nìyẹn so àwọn kata fi ń mọ̀ wípé ọmọ ti bàlágà nílé yìí so wallahu a'lam subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa